أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهل آرون أخي أسر بي أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سولك يا موسى إن هذا لفي صوف الأولى صوف إبراهيم وموسى لين باتي أكي ọlọ́run ọba dáàgùdọ̀ mẹ́kì ọba àná ọba òní ọba láíláí ọba àtàkùn àkọ́sẹ̀ ọba tó dúró tí ò faratì nǹkan kan tí nǹkan kan ò lè dúró láì faratì àtọ àlékún ìkí ọlọ́run àlékún ìkí ọlọ́run àlékún àánú ọlọ́run lọ́tún lọ́tún fún ẹ̀mí ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run àtàlékún ìkí àti gẹ̀fà nẹ́mì àwọn ìyàwó ànẹ́mì àwọn sàbẹ̀ ànábù muhammad àti gbogbo ẹ̀dá tó fi dáadáa tẹ̀lé ń sọ ọlọ́run tí ìjọ ti alọ̀lẹ́ pàdé ọlọ́run àtẹ̀yìn àtàwọn akọ́lọ̀ mọ́ ìwà muhammad jákèjádò bí tí ẹ̀ ti ń gbọ́ wa àṣúrọ̀ bílẹ̀ ni máa pàdé ibrahim abubakar ẹlẹ́kẹ́ kùntù lórí ìkànnì yín ìkànnì àlùbáríkà ìkànnì gbogbo àgbáyé Eh, nígbà tí ìkànnì náà ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ní àtàwọn aláṣẹ ibẹ̀ tí wọ́n fún wa láǹfààní láti máa bára sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run kó dúpẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan ọ̀làlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Taiwo Hassan ọlọ́run bá ń dúpẹ́ fún yín o ọlọ́run bá ń dúpẹ́ fún yín ọlọ́run bá ń dúpẹ́ fún yín ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Kẹ́hìndé abiodun philip, àti gbogbo ẹ̀yin tí àjọ ń ṣe tí kìnnìyàn fi ń tí wọ́n fi ń rí wa wò nílé ọlọ́run kó dúpẹ́ fẹ́ alala haula wala quwwata illa billahi aliyil azim nínú afẹ́ sọ nínú ọ̀rọ̀ kìí ṣe tí ẹ gbọ́ rí ṣùgbọ́n ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ní jẹ́kọ́njá sí ọ̀pọ̀lọpọ̀ ń pè ọ̀pọ̀lọpọ̀ ń ṣàdúrà bí ìgbà ká wí pé ẹ gbọ́ rí ọlọ́run kó dúpẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan yín lọ́lá ìlàhà ìlàlá ká má gbàgbé láti bí ijọ́ méjì àlá ti ń bá àkọ́lé ọ̀rọ̀ tí a pè ní ìyá ọkọ̀ọ̀kọ́ ọ̀gá ṣètánì ni àwọn àwáwo ni ìyá kò ní láfi mọ̀ wípé ìyá àkọ́kọ́ ọ̀gá ṣètánì ni sẹ́rí àkọ́kọ́ lẹ́yìn tí n sọ lọ lánàá ẹ̀já tètè gbé e nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́pìkì tá a là kalẹ̀ fún Ramadana yìí ó pọ̀ kọjá kí a máa sọ wípé ẹyọ kan àbí méjì péré náà là á mú ń bẹ̀ lọ ẹ̀já kíyèsí alumadu Muhammad gbogbo ìran ìyá akọ yìí sọpáyà fi ìyá akọ yòówù tó bá ti jẹ́ ẹni tó já pé kò ríra rẹ̀ nírìí ẹni tó lè jẹ̀bi ẹ̀yà ẹ̀sẹ̀ mi nìyá ọkọ rẹ̀ ee gbogbo bá fẹ́ sunkún ọmọ sunkún gbogbo tó wà lọ́jọ́ de òrojọ́ de èmi èmi mo bí ọkọ rẹ gbogbo tí n bá sì ti ṣe iná rẹ sì ṣe kíní kan o lè lè máa mi o lè máa náwó ọmọ mi nàkúnà má sí kọ́mọ yín ó láǹfààní àti fẹ́yàwó àdánwò lọ́lọ́run gbé báyìí nítorí wípé àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe é bọ̀ ń gbà míì tẹ́lẹ̀ ó lè ti jẹ́ iṣẹ́ tí ó sọ yín dọ́mọ àlìjẹ́nà kó já sí pé níjọ́ tí àárín yín àti ìyàwó ọmọ yín bá bàjẹ́ tẹ́ ẹ bá fi dánú bí tẹ́ fi bánú jẹ́ àárín yín àtọ́lọ́run lè má tò mọ́ àwọn nǹkan mẹ́rin tí mo fẹ́ kẹ́ ẹ kíyèsí ní ìṣáájú kí n tó máa kà á lọ àkọ́kọ́ òun ni kẹ́ ẹ lè mọ̀ wípé ìgbà míì ń bẹ ìyàwó tọ́lọ̀ ń fún ọmọ ẹlòmíì tọ́lọ̀ ní kí ọmọ yín ó fẹ́ ó ṣeéṣe kó já sí pé sábàbí kọ́ ọmọ yín ó fi jẹ́yàn láyè ni ìyàwó mi ń bẹ nínú léyìn tó já sí pé ìdásẹ̀wọ́ nínú léyìn ìdásẹ̀ àlùbáríkà ni kí wá ṣe nínú nìkan gbogbo bí tó bá dásẹ̀wọ́ àlùbáríkà ti wọbẹ̀ nítorí wípé ìjẹ́ èèyàn ó ti dúró lára rẹ̀ tẹ́lẹ̀ tẹ́ẹ̀ bá gbàgbé ní sáré yẹn yìí ìjẹ́ èèyàn ọ̀nà mẹ́rin nìyẹn máa ń gbà ní ìjẹ́ èèyàn lára ọ̀nà àkọ́kọ́ tí èèyàn gbà ní ìjẹyàn lára òun ni kọ́lọ́hún ó dáyàn pẹ̀lú ìjẹyàn òun bọ̀ wá sáyé látọ̀run kọ́lọ́hún ó pè ọ́ léèyàn wípé èèyàn rí tó o bá dáyé gbogbo èèyàn yìí sọ páyàfi gbogbo ẹni tí ń bá ń dúró nídùú wípé a fẹ́ ba tiẹ̀ jẹ́ a fẹ́ dìtẹ̀ mọ́ a fẹ́ ṣe kínní a fẹ́ ṣe kínní gbogbo wọn yẹn ló padà máa lò mọ́gbà gbogbo wọn yẹn yẹn ló padà máa tó ni wọ́n di àtẹ̀mẹ́rẹ̀ fún ọ èyí òun túmọ̀ sí wípé ọlọ́run ọba àlekè ọlá bó ti dá opó lu ayé rẹ̀ nù ẹ lọ lè máa wò gbogbo àwọn tọ́lọ́run ọba bá pè láàfáà tí èsì pàwọn ni wọ́n fọgbọ́n wá ìjà àfáà wọn ẹnìkan dènà dè wọn kó tó wọn mọ́ sòfò káyìn ẹ wò ó níjọ́ tí àbílàbí àtìyàwó rẹ̀ ń dènà dè àdá Muhammad sallallahu alayhi wa sallam tí àbílàbí àti ìyàwó rẹ̀ tí wọ́n ń dènà de anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ò sì ṣe àwọn ni wọ́n ṣòfò ni mo máa fẹ́ sọ fún yín wípé kò gbogbo ẹni tí ń bá dúró nídìí pa àfàfà yìí ṣẹ̀sìn àhàfà yìí lè mà àbàtàfà yìí jẹ́ a fabricate irọ́ lérí àfà yìí tàwọn àfà àwọn èèyàn bàjẹ́ ti yín ní máa bàjẹ́ ni mo fi sọ fún yín wípé má bá àyàn dìtì àfà kankan káyèrè wọn fi bàjẹ́ kódà bá àfáà bá níwà tí ò dáa lọ́wọ́ fi ẹjọ́ rẹ̀ sun ọ̀gá rẹ̀ tí ń jẹ́ ọlọ́run ọlọ́run mọ ọ̀nà tí ó gbà fi san lẹ́sàn bú lérí ìwà bú ṣùgbọ́n a kì í dìtẹ̀ ẹni tí alukurani bá ń bẹ lára rẹ̀ tó kó ń tọ̀ òun tó gbáyé rídùn ni mo sọ pé ìjẹ́ èèyàn mẹ́rin ni àkọ́kọ́ ìjẹ́ èèyàn ni ìjẹ́ èèyàn tó já sí pé fúnra ara àyàn lèyìn ó di èèyàn èyàn ó ṣiṣẹ́ jẹ́ èèyàn òun ni débi wípé àdúrà lẹ́nu mi ṣe tó fi dẹni ọlọ́run ìgbìyànjú mi ló ṣe ó ṣe bísínẹ́sì ni ó ṣe kí ọlọ́run fi wá gbàdúrà rẹ̀ wàhálà tó ṣe oògùn tó làwọn àdàbí ni nígbà tó ẹ bá sọ pé ẹ fẹ́ dìtẹ̀ rẹ̀ fúnra ara ọlọ́run ni ó gbé àgbákò mi bá nítorí wípé àdàbí oògùn tó tó là ní yóò hàn yín lè mà ẹlẹ́ẹ̀kẹta alumada Muhammad nínú ìjẹ́ èèyàn táwọn yẹn kíyèsí ohun ni ìjẹ́ èèyàn to já sí ifelobi awon ló bí bá nífẹ̀ẹ́ àwọn kan fúnra ọ̀rọ̀ ọlọ́run yóò kọjú ìfẹ́ sí yín padà máa gbogbo àwọn tí dúró wọn wọn kò sí ìfẹ́ òun wá lè níhun ṣe pẹ̀lú ọkọ gangan ẹlòmíín lọkọ ó ti wá gbàfà ọkọ ò lọ́sìkì tí fi fi ìfẹ́ hàn òun padà ọkọ ọmọ wa ṣàdúrà fún wọn pé ọlọ́run pé ọmọ yìí dúró tì mí ó sì ṣe dáadáa pẹ̀lú mi púpọ̀ ìyàwó ni obìnrin ni ọlọ́run ọlọ́run bàjẹ́ ọmọ rẹ ó alumana ọmọ rẹ ọmọ gbádùn in ló fi ti rú ọmọ tí bàbá rẹ̀ ti ṣàdúrà fún ìyá rẹ̀ tóun jọ obìnrin ló ti tì í ló fi ló fi tì í sọ́kọ́ ọmọ tiẹ̀ ó fẹ́ ọmọ rẹ̀ tán wọ́n jẹ́ èèyàn lọ ìgbà wọn lòún sọ pé ò lè máa náwó ọmọ mi ọmọ rẹ̀ ló lówó àbádúrà òbí ọmọbìnrin tọ̀hún ló gbà lé so kíyèsí. inú oore míì tọ́lọ́wọ́n ọba àlekí ọlá máa ń fobìnrin ṣe fọ́mọ èèyàn òun ni pé ọlọ́ọ̀ máa ń fobìnrin míì nígbà míì a máa fi ṣe bíbọ̀ àṣírí fọ́pọ̀ lọ́mọ rẹ̀ ọmọ ẹlòmí ò ní làákàyè náà níbi wọn náà kọ ọmọ rẹ gọ sọ fún mi kí ni nǹkan tó ọmọ rẹ dá sẹ́rí láyé ọmọ rẹ tó gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀ kan tí kejì ò lè sá mo ń sọ fún ẹsẹ́ béèrè lọ́wọ́ ara rẹ sọmọ rẹ ní làákàyè ọlọ́run fi ìyàwó ọmọ ẹlòmíì tó fẹ́ ìyàwó ọmọ rẹ lọ́lọ́run fi ṣe gbọ́ àṣírí ọpọlọ ọmọ rẹ ọmọ ẹlòmíì ọmọ rẹ ò ní làákàyè náà ìwọ ń gán bọ́ bá ní làákàyè bọ́mọ rẹ bá wá ní làákàyè tọ́pọlọ rẹ̀ sì pé so yẹ kí ọ pé mọ́mí ẹ wò kíní ó sọ fún mi pé ọmọ àlè ni mí pé n wá bí ni mo ní kí n wá bí náà wò ọmọ rẹ wá bí ọ ni pé pè òun àlè ń ta àlè lòun original irú ọmọ wá fún níyàwó débi wípé ìyàwó ló sọ fún padà lọ lè wọ́n á sọ fún un pé ìwọ lọ lè béèrè lọ́wọ́ ìyá rẹ̀ wọ́n ní ọmọ ọkọ ni òun gángan lọ́ máa lè kó lọ lè bìyà tiẹ̀ náà ọmọ ìyàwó ọmọ rẹ̀ lọ́wọ́ fi dáàbòbò bo làákàyè ọmọ rẹ̀ só o bẹ́ẹ̀ níjọ́ tó lè lọ àṣírí làákàyè ọmọ rẹ̀ tú ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìní àmúmára ìyàwó ọmọ rẹ̀ ni ò jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ lọ́kùnrin ò pé lọ́mọ ìlàmúmára tó ni ọmọ rẹ̀ ń paná pinni ìṣẹ́jú márùn-ún ó ti múná lọ ìṣẹ́jú méjì ó ti múná lọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́mọ rẹ̀ kò wọlé ẹnu gẹnu ọ̀nà ní da ní dẹrúlẹ̀ sí ìwọ yìí ló ń sọ fún pé wá nìkan ò lè máa jẹ́wọ́ ọmọ mi àfẹ́ wọ́n fẹ́ méjì ni ó fẹ́ méjì ẹni tí ò rójú mú tọ̀yọ̀ kan tó lọ lè fẹ́ méjì tá ń bí fọmọ ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìwà láyé ọmọ obìnrin míì nínú ayé ọmọ rẹ àwọn ọmọ míì ń bẹ lọ́mọ obìnrin tó já sí pé ìbí wọn gángan àkàndá ni ẹ̀yin obìnrin sẹ́yìn gbọ́ mi àkàndá ní ọmọ obìnrin míì bọ́lọ̀ ti dà ọlọ́run wá dá ládàá pé yányán débi wípé gbogbo ohun tí máa ń bọ̀ wá bá ọmọ rẹ láburú ọlọrun fóun lágbára tí ó rè dànù ọmọ mi ń bẹ lọ́mọ obìnrin tó mọ̀ pálágbára ni mí. yóò rí nǹkan àwọn tí ń bá ń bọ̀ yóò sì rí omi ń bẹ tí ó mọ̀ tó já sí pé ẹni àpọ́nlé ọlọ́run ni ẹni ìtìjú ọlọ́run ni ọlọ́run fẹ́ràn rẹ̀ kọ́dọ̀ òun lè má fẹ́ràn ọlọ́run ìfẹ́ tọ́lọ̀ wá ní sí òun kò ní wà nù lé kan kábúrú wá bẹ́ẹ̀ nìkan kan ní mẹ́nu léhùn sọ ọmọ bọ́yá ọmọ ọlọ́run fi ń ṣe ìdáàbòbò fún kábúrú má fi sọ ọmọ tiẹ̀ ó yẹ kí ẹ kíyèsí ìbápàdé ọmọ rẹ pẹ̀lú ìyàwó ẹ̀ ó ní tọ́lọ́n fẹ́ fàyọ́ mbẹ̀ alimada Muhammad mo fi léyìí mo fi tẹ́ ní ọ̀rọ̀ tòní lánàá mo sọ fún yín inú nǹkan inú wà kọ́kọ́ tẹ́ ẹ rí lára ìyá akọ tẹ́ ẹ fi mọ̀ pé ìyá akọ́kọ́ leléyìí ọ̀gá ṣèitọ́ọ̀nì ni ìwà kọ́kọ́ tẹ́ ẹ rí lára rẹ̀ òun ni wípé yóò ríra rẹ̀ ní rí ẹni tí ò lè ṣàṣìṣe gbogbo tó bá ṣẹ̀yàwó ọmọ ẹ̀ òun gan ìyàwó náà ni ó fẹ́ kó tọrọ àforíjì àlùmọ̀ náà Muhammad ayé ò rí báwọn bí mo ti wà yìí tọ́mọ tí n bá ṣèèṣì bá ọmọ mi wí lẹ́yìn nǹkan tí ó jẹ̀bi lé lérí tí n bá fẹ́ kọ́lọ́wọ́n ọba àlekè ọlá bẹ̀mí náà wí àfi kí n bẹ́ kó má bínú ìbẹ̀yàn kó má bínú ò túmọ̀ sí wípé e, e, èèyàn òun lèèyàn bẹ̀rù but á bẹ̀rù ọlọ́run lára ara wa ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ẹ sọ fún ìyá ọkọ kọ gàṣẹ̀tánì ni gbogbo ìyá ọkọ tí ó bá ru ẹrin ẹrin lérí tí tó wọ́n ń fẹsẹ̀ dẹ̀sà rẹ̀ léyìí tí ó túmọ̀ sí pé gbogbo ìran ìyá ọkọ tẹ́ ẹ bá rí láyé tó fẹ́ máa kọ̀ǹtró ìyàwó ọmọ rẹ̀ mọ́ ọmọ ẹ̀ ó fẹ́ dominate ilé ọkọ tiẹ̀ kó tún wá dominate ilé ọmọ ẹ̀ wàláì ṣètánì ni máa wù wá bẹ́ẹ̀. a kì í mọ̀ wípé ó yẹ ká fún ìyá wa ní limitation pẹ̀lú respect ká fún ní dèdè ibi tí wọ́n ó tẹ̀sẹ̀ bọ̀ pẹ̀lú àpọ́nlé bí màmá rẹ bá ń wọ yàrá ìyàwó rẹ láwọ̀ jù sọ fún wọn màmí ni yàrá tèmi ni kọ́kọ́rọ́ rẹ̀ rí gbogbo gbàtẹ́ bá fẹ́ wọlé ẹ̀ free bó títí ìyá kínní ẹ̀ má máa wọbẹ̀ ó wù mí kó já sí pé ìyá títí ẹ̀ ni ó máa láǹfààní sí yàrá tiẹ̀ kẹ́yìn ó máa láǹfààní sí yàrá tèmi wọ́n ló mẹ́kọ́ tó ó bá fi wí bọ̀ ọ̀gá ṣètánì ní gbogbo ìyá ọkọ ìyẹn sọ báyà fi gbogbo ìyá ọkọ tó bá ti já sí wípé o yóò fẹ́ yóò wù láti dominate ilé ọkọ mẹ kún tiẹ̀ ajá kì í rorò kó sọ ojúlé méjì o wà nílé ọkọ rẹ òun pàṣẹ àwọn ìyàwó ilé nílé ọkọ rẹ ìwọ ló ń pàṣẹ rẹ ọkọ tó wá bọ́ sí GRA níbi tó máa rẹ ń gbé o lè bá wọn lájà o lè bá wọn ní gbogbo àdúgbò tí ó wù kán máa gbé o ti kó o tún lọ sun o ti kẹ ní olòdó sọ fún wọn pé no ọmọ èkìtì ẹbọ wọn ti ń pè èkìtì kan náà jọ ni wá kò lè sọ fún mi pé òun fẹ́ máa control ọmọ mi fi ọmọ rẹ àtìyàwó ọmọ rẹ lọ́rùn lẹ̀ n tó nílò kìí ṣe kó sọ ọmọ rẹ fọlọ́n sọ ni kí ni mo wí má sọ ọmọ rẹ ọlọ́run ni o fi sọ gbogbo ohun tó bá yẹ kọ́lọ́run ó bá yàn sọ tí yàn bá dúndùn pé yàn fẹ́ sọ fúnra ara yẹn nǹkan èyí ó ṣòfò nǹkan òun ọlọ́run ni ó jẹ́ kó bọ́ sọ ọmọ rẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó o bá fẹ́ kí ọmọ tó tí tó o bá fẹ́ tiẹ̀ ó dàrú tó o sì fẹ́ rẹ ó níyàwó kalẹ̀ ní tó dáa tó yẹ kó o ṣe ní tó dáa yẹ kó o ṣe ní tó dáa jù yẹ kó o ṣe ẹ̀mí ló mú wí òun ni kó o sí ọmọ rẹ àtọmọ rẹ o sí wọn ṣe máa bẹ ìyàwó ọmọ rẹ lóòrèkóòrè dákun má bínú gbogbo tí ọkọ rẹ bá ṣe fún ọ èmi ni mo ṣe fún ọ dákun máa ṣe dáadáa fún ọ ọlọ́run jẹ́ wọn náà jèrè ọmọ dèdè èrè díẹ̀ díẹ̀ dáwà náà rí jẹ yìí sùúrù tá a ṣe pẹ̀lú bàbá wọn ni wọn náà ṣe sùúrù wọn náà ṣe gbá wọn náà ṣàwò kì í ṣe kókó mọ́ máa bá a sọ̀rọ̀ but má jẹ́ kó já sí wípé àìdá rẹ̀ ló máa sọ always ìyàwó ọmọ rẹ àtọmọ rẹ wọ́n jọ wá kí ọ láti lé wọn wá sọ́dọ̀ rẹ̀ ìwọ́n adọ́dọ̀ tiẹ̀ ni wọ́n tún mọ̀ pé kò rí òun ní ti ẹni tó ẹni ẹni tí ń rorò fún ẹni tó nìdí tó ní ara tí ń rorò sí kò ní problem pẹ̀lú ẹ̀ ìwọ́n sì ní problem pẹ̀lú ẹ̀ ẹsẹ̀ ń dáná tí wọ́n ní nídìí pé sóúnjẹ nílé tó ṣe abájọ tọ́nu tọ́nu ọmọ mi àṣàlejò ó fi ń gùn sóúnjẹ ló ṣe sóúnjẹ kọ́ ẹni tá a dáná fún ló yẹ kó kọ̀ǹplé ìpóúnjẹ yóò dáa nígbà tó lọ lè kíyàn kú ewu ọmọ tó tó fìdí gé kan ẹran ní tó bá kan ni ilé yẹn máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyá akọ lónìí ẹ ti ń dominéètì ilé àwọn ọmọ yín jù gbogbo ìyá akọ tẹ báyìí tí bá máa pòórì ilé ọmọ rẹ̀ púpọ̀ jù yàtọ̀ sí pé sábàbí sọ́ọ́dẹni ti ń gbé ilé ọmọ rẹ̀ mọ́sìmí gbọ́ o ṣùgbọ́n tó jásí gbogbo àní òun máa kò rí kí lẹ lónìí kí lẹ lónìí kí lẹ lónìí kí gbáwo àwo owó àárín ìyàtọ̀ lọ́mọ dàrú nítorí wípé gbogbo wa là ń jọ ń bẹ láyé ẹlòmíì ń bẹ tí ò mọ kéwú tó sì já sí pé ẹni àyò ọlọ́run èèyàn lè jẹ́ àfa káàrin àtọ́lọ́run mọ̀gàn èèyàn sì lè má mọ kéwú kankan kó já sí wípé ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó bá ti wá jẹ́ ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó àmì tẹ́yìn bá jẹ́ ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí máa ń bárú ẹni bẹ́ẹ̀ dọ́t dìtẹ̀ àbí tí máa ń lóun fẹ́ kágbá kò ẹni bẹ́ẹ̀ àárín irú èèyàn báwọn àtọ́lọ́run máa dàrú ọlọ́run sọ nípa ọ̀kan nínú àwọn tọ́lọ́run fẹ́ nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run ní kùlá ọ̀dọ̀ ìyìn àkọtùlá gbàtẹ́ náà sọ̀rọ̀ rànkúnmí ànábì sọ́ọ́lù ó ní eléyìí gbogbo ayẹyẹ náà ọlọ́run ni wa ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n jẹ́ special fọlọ́run lọ́dọ̀ ọlọ́run kùlá ọ̀dọ̀ ìyìn àkọtùlá eléyìí ọlọ́run ni o aya bí mo ṣe ní ó wà nílé ọmọ rẹ̀ yìí àmì ni mo fi ṣe síbẹ̀ ó ní dèdè tí mo fẹ́ kó jẹ́ lámì wọ́n yé obìnrin tọ́mọ rẹ̀ ti mú wá kó ṣe pé èèyàn ló fẹ́ gbogbo ọgbọ́n tó bá wù kéèyàn ń gbọ́n tọ́gbọ́n èèyàn lè fo kòtò tó lè fo gegele kò lè fo kádàrá kọlọ́wọ́ tó wá kọ ẹnìkan papọ̀ mẹ́nìkan ó ní dèdè tọ́lọ́wọ́n ọba àlejòlá fẹ́ yọ ọ́ mbẹ́ kò lè háàrú yìí náà kọ́ tó lè ọlọ́run ní lẹ́kùn àyà mo fi sàmì síbi tí mo ní ó wà òun ni ó ìyàwó ọmọ rẹ wọn àmì ọlọ́run ni níbẹ̀ ó ṣeéṣe pé torí kó o má fi jìyà ọ̀run kó àbí ìyàwó ọmọ rẹ bá ya wèrè gan dédé ìgbà tí ó fi hàn ọmọ rẹ lé màkọ́ lọ́hùn tó bá yín lé lọ́hùn obìnrin míì bẹ tí wọ́n kọ́kọ́ lé mọ̀ tó yẹ bóun ní padà lọ yóò dùn ún lò pé dédé ìgbà tí mo fẹ́ hàn náà mo ti ọ̀ọ́tàn ń lọ gbogbo dédé ìgbà tí fẹ́ hàn lé mọ̀ bóyá ọlọ́run ọba àlékí ọlá fẹ́ fi sọmọ rẹ dáadáa sì kí bóyá fẹ́ fi gbàdúrà rẹ lérí ayé rẹ̀ àtàlìkí a maara ò bá bàjẹ́ tó ṣe pé fúnra ara ọlọ́run ló fẹ́ máa máa fún ọmọ yẹn ṣàtúnṣe rẹ̀ ọlọ́run ní sọ́sà ruha tó kùn fi abdullah obìnrin tí ń bẹ nílé ọmọ rẹ̀ òun filẹ̀ tí gbádùn ayé rẹ̀ o wà látàmú àbìsù ìn o ó ọmọ rẹ ló fẹ tó bá ti tẹ́ lọ́rùn jó fẹ́ the only reason téèyàn fi lè ní problem pẹ̀lú ìyàwó ọmọ yẹn òun ni kéèyàn ó discover wípé ìyàwó ọmọ yẹn yìí gangan ọ̀tá ọlọ́run ọba àlàn àbí ìyàwó ọmọ yìí yóò ṣekú pa ọmọ mi àbí ìyàwó ọmọ yìí ó ti ra iye rẹ̀ yàtọ̀ sí ìfẹnuwí bẹ́yìn tí ń fẹnuwí o ìyẹn máa ra iye yẹn gbà mí dẹ́mọ̀ pé ah dáírì wọ́n ti ra iye rẹ̀ alumana Muhammad ẹlẹ́ẹ̀kẹrin nínú ìwà tẹ́ẹ̀rí lára ìyá akọ tẹ́ẹ̀fì máa ah, gbá ìyá akọ àbí ẹlẹ́ẹ̀kẹta nu tẹ́ẹ̀fì máa gbé ìyá akọ yìí ṣe ìyá akọ dáadáa ìyá akọkọ ọ̀gá ni òun gbogbo ìran ìyá akọ tó bá já sí wípé lójú rẹ o lẹ́yìn rẹ o kò rí kó ṣe dáadáa rí tí ó bá bọ̀ àwọn ìyá akọ kan bẹ tó já sí wípé gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú tí wọ́n bá bá ọmọ wọn sọ̀rọ̀ nípa ìwọ tó jẹ́ ìyàwó lójú rẹ àbí lẹ́yìn rẹ àìdá rẹ ni wọ́n sọ ọlọ́run ò dá ẹ̀rìn kan kó má da rárá kò sí kódà nu dábàá àwọn dábàá kan bẹ tó já sí wípé àwa là ń wò pé dábàá tí ò dáa ni wọ́n láwọn ọ̀nà míì tí wọ́n fi dáa ká tó wá pé èèyàn tó ọlá ọlọ́run ọba àlekè ọlá kò dá ẹ̀dá kan kí ẹ̀dá òun ọ wá wọ́ọ̀sì yẹn yẹn kẹ ẹ má wàá ara ẹ̀dá òun bó ti wù kó kéré mà alumana gbogbo ìyá akọ jẹ́ máa wá dásí gbogbo gbà gbogbo gbogbo wákàtí eh, náà wá wá rẹ kọ́ ní jáde lọ wẹ̀yìn ẹsẹ̀ rẹ gidi tó bá rí ọmọ rẹ la ó ní sọ fún pé ẹ̀yìn ẹsẹ̀ ó lọ lè ra kíní òkúta náà fi ń gbòsẹ̀ ni ìyá kíní sórí gbogbo jàgàjàgà tó máa ń ṣeun kò sí yóò máa tẹ̀lé lára rẹ̀ kò máa lóun lọ dí odò kò máa lọ pọnmi nígbà tó lóun tí ìkálà àbọ̀ màmí ti gbẹ́ bọ òun gbogbo ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ yóò wá yóò ti máa ó ti fẹsẹ̀ la nǹkan ó ti fi kò tó o bá ti ń lorú òkúta yìí yóò máa jẹ́ kó ṣe kọ́dà náà lèmi náà lò kẹsẹ̀ mi fi ṣe báyìí ẹ wo ẹ̀kọ́ téèyàn fi bá a sọ tọmọ àwọn náà bá ní nǹkan kan tí ń nù kọ́nà àkójọ kọ́mọ̀jọ ọ̀rọ̀ ọmọ rẹ kó ní nǹkan kan tí ń nù yóò lọ gẹ́gẹ́ bí ìyá tẹ́yìn ó bọ̀rọ̀ lọ. dákun wá ìyá ìyá kínní aṣọ yìí ta ló mọ ọ̀ràn wọn yà tẹ́lọ̀ tí mọ́mí kínní náà ni mọ́mí Usman tẹ́lọ̀ yẹn náà ni ìyá Usman ló mọ ọ̀ràn sọ yìí tí máa bẹ́ẹ̀ mi náà rán sọ ah ara rẹ yóò dá ah lára tó dá ah ah kàdá ah ẹ̀wọ́ Samson sì fẹ́ lára rẹ̀ Ah, ah. ṣé obìnrin ni ọ báyìí ló wá wọ sọlá sọ wá wọ ọmọ ọlá ó dá mi lójú pé ìyáhùn kọ́ ló sì rán torí àwọn ọ̀sùnmánù máa sọ rán kò tiẹ̀ wá sí nǹkan kan tó máa ṣe tó gbà fún orí láyé ò mọ nádá ò mọ gbàṣe ò mọ àwòṣe wọn máa wá sọ àìdá títí tí ó já sí pé lẹ́mìí ọkọ rẹ ìfẹ́ wọn máa wá dínkù gbogbo ẹni tí máa ń ṣe báwọn ṣe ìtọ́ nínú yufarriq bayna al-mar'i wa ọlọ́run ròyìn àwọn ṣètánì kan àwọn èṣù kan ó ní irú àwọn ọmọ wọn ó máa ṣe òpinya láàrin ẹ̀dá àti ọkàn yẹn your husband is your heart your wife is your heart is your soul ọkàn rẹ ni ẹ̀mí rẹ ni gbogbo ẹni tí ń bá wá ń yà yín ṣe ìtọ́ni ni ni mo fi sọ fún gbogbo ẹ̀yin ìyá ọkọ tẹ̀ ń gbọ́ mi lénìí stop saying bad about your, uh, uh, your, your, your, your daughter-in-law àwọn ìyàwó ọmọ yín ẹ má máa sọ àìdá nípa wọn fáwọn fáwọn ọmọ yín ẹ má bà ní wọn jẹ́ kò sáburú kò sẹ́ríbú kò ságbákò níbi kó wu ọmọ yẹn láti fẹ́ ìyàwó mi kò sí ìyá tí ò ní kún ọmọ tiẹ̀ nítorí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìyá akọni ìyá ìyàwó ni gbogbo àlá máa ń wà selfish in nature ìyá ìyàwó tó bá ní kún fẹ́ fẹ́ ọmọ lé ọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe bí ogun ni òun náà bímọ ọkùnrin tọ́mọ tiẹ̀ ọkùnrin bá fẹ́ fẹ́ ìyàwó mi yóò àkùn lọ́wọ́ bọ́ gbogbo èyí tó bá wò ó jẹ́ mẹ́ ẹ̀ ń fi ọlọ́run ẹ̀ ń fà ní fi ń gbogbo ẹyin ìyá kọ ẹ má má sọ àìdá ọmọ yín àìdá àyàwó ọmọ yín fún ọmọ yín yóò dà ní wọn kò ní jẹ́ kóbìnrin yẹn ó gbádùn ọkọ níbi tí ò dáa sí pé níwọ̀n kan kan wá o kí n tó béèrè ni n tí mo wí ni n tí mo sọ ni ẹ bá ń pè wá ṣé n tí mo sọ yìí ju n téèyàn lè sọ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ lọ alumada Muhammad má jẹ́ kí ìyàwó ọmọ rẹ̀ ó máa ní kọ́ọ̀sì láti sunkún sọlọ́run káwọn abẹ́rẹ́ kí ni fi sunkún kó a pé nítorí titi ẹjọ́ rẹ̀ ní òfin sun ọlọ́run kódà èyí láti bọ̀ tán dáadáa báwọn ẹlẹ́ẹ̀kẹrin nínú alumada Muhammad òun ni wípé ẹ wí fún gbogbo ìyá akọ tó bá jẹ́ ahun tó sì lọ́kànjúà ẹ lè kíyèsí kìí ìyá akọ ọ̀gá ṣètánì àwọn ìyá akọ lánàá tí ọmọ wọn bá pẹran léyà fún wọn yàtọ̀ sí wípé ó pẹran lé tóun àtìyàwó rẹ̀ ó jẹ wọn ó tún wá sọ fáwọn ìyàwó ọmọ wọn tí wọn bá bá wọn bo ẹran léyà wọn bá wọn sẹran ọdún pé ó yẹ ẹ̀yin náà mú àwọn ọmọ wọn ni wọn máa sọ pé ah, ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n girama ẹ ṣe bí dádì kìnìún pẹran fáwọn náà mú bẹ́ẹ̀ kọlà bó ṣe méjì bó ṣe yọ kan ṣùgbọ́n o ò lè fún ìyàwó ọmọ rẹ ní kankan rí láyé àwọn ìyá ọkọ níjọ̀hún ẹ lọ lè wádìí gbogbo ẹ̀yin tẹ́ family house gbogbo ẹ̀yin tẹ́ ìlú òkè ẹ lè kíyèsí ẹ lọ lè wádìí àwọn ìyá ọkọ níjọ̀hún fúnra ara wọn tíyàwó ọmọ wọn bá dé wọ́n fún láṣọ wọ́n fún ní ìró wọ́n fún ní complete aṣọ ó lè má ju ẹyọ kan lọ yóò sì jáṣọ tí wọ́n ti wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lè fi hàn pé èmi ò kórìíra rẹ o bí wọ́n bá dé tó bá lóun kórìíra mi òun kórìíra ara rẹ ni ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà akọ níjọ́ tí wọ́n bá ń lọ lè kí ìyàwó ọmọ wọn wọ́n àbó ṣe sun méjì wọ́n mú lọ́wọ́ bó ṣe lúrú wọ́n mú lọ́wọ́ bó ṣe ọ̀run wọn ò kàn ní sanwó wa kódà kọjá sí pé ní tí wọ́n mú lọ́wọ́ ní tẹ́yìn ò nílò ni wọ́n ṣàṣì mú nǹkan kan ọmọ yín ọmọ ọmọ yín náà kò ọmọ ọmọ tó mú ọ̀tọ̀ mọ́wò ọ̀dà kéèyàn máa bọ́ ọmọdé jẹ kéèyàn máa gbàgbà jẹ so so wọn pé bí òpònú girama náà girama tẹ́lẹ̀ ẹ̀ bá pé tí èé sọ̀pònú yóò gbìyànjú àti ṣe síbi tó ti fẹ́ jẹ kọ́dọ̀ lè já sí pé owó tí wọ́n fi ránṣẹ́ sí ọ náà nìwọ náà ó mú láti fi ṣe dáadáa padà sí àwọn tí ìyàwó ọmọ rẹ alimadu Muhammad mo bẹ̀ ẹ̀yin ìyá ẹ̀yin ìyá kọ kẹ́ ẹ má fi di ọ̀gá ṣètọ́nù nítorí wípé gbogbo ìyá akọ tí máa ń wúrú wà yìí ó ti ó ti ó ti burú ju ṣètánì lọ kí ẹ má fi dì bẹ́ẹ̀ kò bá dáa kẹ́ ẹ gbìyànjú gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá dá gbogbo ọ̀nà tẹ́ ẹ bá rìn gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ fi ní ya ahun pààlì ẹ ṣe ẹ jẹ́ kí ìyàwó ọmọ yín kankan rí nǹkan kan lára ẹ̀ wọ́n ní wàhálà ẹ̀ ìjọba àgbẹ̀ ìyàwó ọkọ mi ló fún mi jẹ́ kí ìyàwó ọmọ rẹ̀ ó mọ̀ wípé ó kéré jù bí mọ́mí bá dé àwọn kò náà mo láìkì lórúkọ àìríra mi tá a wà yìí bọ̀ tí mọ́mí bá ti dé wọn ò mú lóru wá tí ìyá ọkọ mi bá ti dé yóò mú kíní wá ìyá ọkọ mi náà bá mi ra rú ìyá ọkọ mi náà bá mi ra wàrà gbígbẹ wo wàrà kankan wá ní àfi kí lówó kíní bẹ́ńlẹ̀ wọ́n tún fún ọ lẹ́ran wọ́n fún ọ lẹ́ran méjì o tún lọ sínú pọ́ọ̀tù ìyàwó ọmọ rẹ o tún lọ lé mẹ́rin sí i la hawla wala quwwata illa billah àwọn abúdá rèé ọmọ mi ní ń ṣiṣẹ́ iṣẹ́ tó mọ̀ tọ́mọ̀ máa ń ṣe tó bá fẹ́ jẹ jẹ́ ó jẹ́ ọbẹ̀ tí wọ́n sè fún rẹ̀ kìí sọ bẹ̀tẹ́ nìkan ṣe tó ti wò ó pé ìjọ márùn láfi mánéjẹ ìjọ mẹ́wàá ni ló wàá gbé gbogbo ẹ̀ ló máa wá jẹ gbogbo ẹni tí máa ń ṣe báwọn òbèrè àánú ọlọ́run káàánú ọlọ́run fi lé wa bá ẹja wù àtàfi ra àánú ọlọ́run àdúgbò àdá Muhammad lérí àkọlé ọ̀rọ̀ yìí ó sì tún kù episode four pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní ọ̀la títí ọ̀la ọ̀hún mo sọ fún yín nọ́mbà tí ẹ fi lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò òun ni zero eight zero sixty 40 61 89 080 60 40 61 89 nọ́mbà náà lẹ́fi lè bá mi sọ̀rọ̀ lórí whatsapp nọ́mbà tí mo pè ọ́ náà ni o àbí kẹ́kọ̀ọ́ mi sórí 070 81 87 95 93 070 81 87 95 93 ká má gbàgbé project mọ́sáàsì wa ń sì ń lọ lọ́wọ́ afẹ́ kẹ́yìn èèyàn wa tẹ́ ẹ jẹ́ mùsùlùmí kẹ́ẹ̀já mọ̀ wípé ah, alihamudulilayi àwọn èèyàn wa ń ṣe tọ́lọ́m nípa mọ́sálásí wa mọ́sálásí àṣúrọ̀ àṣúrọ̀ family central mosque tó wà ní gàṣàkà ní ìyànà ọlọ́sàn ní emirate estate ní gàṣàkà nílùú ìlọrin ẹ̀sìn mẹ́mbẹ́ fẹ́ni ó mẹ́fẹ́ wá wò pé wọ́n ah, ní mọ́sálásí mẹ́mbẹ́ ẹ̀já wò wò níbo ló ti di ẹ̀já wò wò àbí hàn hmm, ẹ̀jẹ̀ kéèyàn lọ lè bá before kébì náà tó fi ti ń fi ṣe ìrànlọ́wọ́ kí n tó fi ránṣẹ́ account number tí ẹ lè fi ránṣẹ́ sí wípé èmi fẹ́ ṣe tèmi fọ́lọ́hún tẹ mo fẹ́ dà wọn papọ̀ mọ́lọ́hún two million tí pàmí kà ní three million tí pàmí kà ní ká fi ṣe tọ́lọ́hún àyè mẹ́mẹ́ tá a fẹ́ kọ́ lè kéwú sí ṣùgbọ́n wà dáadé rí ìyànjú mọ́sálásí tá a lè dápẹ́ ilé kéwú alumma nab Muhammad afẹ́ kí ẹ dùn kẹ́ ẹ dùn ọlọ́run nú látara mọ́sálásí náà account number náà ni zero zero thirty five thirty thirteen eighty eight zero zero thirty five thirty thirteen eighty eight zero zero thirty five thirty thirteen eighty eight gt bank gt bank ọlọ́run bá a san gbogbo yín lẹ́sàn-án olóore iléeṣẹ́ nígbà tí ọlọ́run oníjó bàjẹ́ ẹ dáhùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè mí lérí ètò ẹ dákun ẹjọ́ dẹ́yìn ètò títí di ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run tí a tún máa pàdé ara wa ẹ kú òǹgbẹ yìí bá sọ́run tí yín ní ògùn ń bẹ̀ ọ́ tí lọ́lọ́ ọ̀hún ọlọ́run tí èsùn tí ètò ìgbéla fọ̀rọ̀ wálé lọ́wọ́ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. àlàlẹ́ àfikà sàlámì wà sọ̀fà wàdàwà múlẹ̀kọ̀ èrè nílùúlì nùhà àlàṣúrọ̀ mọ̀rẹ̀hábù ṣẹ̀rọ̀kùmù.